kí ni lè. láìfò dá ṣe láìfò dá lóòótọ́ ni àmọ́ gbogbo ẹ̀kọ́ ló máa ń ní repercussion o. pákéjì ṣe làwọn àlọ́ kì í ṣe fake life. emotion yìí ò tó nǹkan tájọ sọ náà mo tún bá yín mú party pop out wa bó ṣe ṣe pa ó yẹ kẹ dákú ni tó bá pé ó ní dákú ni náà mo tún lè ṣe ni. ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe o. ìwọ lọ ní ẹlẹ́tùrọ̀ dìbò. Yes! Yes! Imagine egbere tẹ arrange fún mi. Ní pé kẹ́lẹ̀ kó máa pọ́ọ̀sì mi kí n gbá rí. Ìkan tó kù lẹ́lẹ̀lẹ̀, ṣakúṣakú ló kù bọ́ládé ló kù náà ah. ìbọn ẹ má bínú o èmi ń lọ báyìí níbọn mo rí pé bíbá ilé yìí kọjú sí báyìí lẹ́yìn lọ nìyẹn. orí mi ò pé tí n bá tán. ni wọ́n kìlọ̀ fún mi wọ́n ní kí n má fọkùnrin dúdú ọgbà tí mo rí picture yẹn kékeré ó pupa ó pípà kó chocolate mo rò pé ó ṣì ni. come on don't say that am i not a responsible father. i didn't say that. I just got a new toy for myself, so I'm going to do giveaway on this late. No, ìyàwó ilé ẹ̀ ni mí náà. Ẹ kí wàá lọ ní kí n fún ẹ lọ́wọ́ fún. Ayé ṣé ti má jẹ ìwọ jọ lójoojúmọ́ wà ní fún mi lọ́wọ́ ni. Pàtí mo dẹ̀ ti jẹ́ ìyàwó ilé fún mi. Ìyàwó ilé gan ló wà stressful, màá ṣe iṣẹ́ olóṣù, màá ṣe iṣẹ́ ìyàwó, màá ṣe iṣẹ́ gbogbo ẹ̀. kí ni qualification. mi ò qualifique kankan. o ò qualifique. ojú ẹ̀yin méjèèjì ló máa ṣe tí màá kọ́lé tí màá ra mọ́tò tí màá ṣan mèremère ṣé wọ́n ní ẹ̀yin àti àdìtẹ̀ ẹ̀rọ mi pin ojú yín á jà. ọmọ tó fi ń béèrè ọmọ níta léwájú ọmọ tó fi ń tọrọ ọmọ o. tí mo bá ti ń padà lọ mo fẹ́ kó jẹ́ èmi àti ẹ̀ la máa jọ padà síbi tí mi ti wá. èmi ò lè fọkùnrin tó bá ń gbò. àti ìtẹ̀ ń wò yìí wọ́n máa dà ọ́ àmọ́ àìsàn kan ń ṣe wọ́n tí mo lè sọ fún yín pàràpà. Ah. Lọ́ládé, mhm. jọ kí ló dé tó ṣe ń gbà ṣe mi ṣe ń lé? Nígbà tó mú àbúrò ìyàwó ẹ̀ ní ìfẹ́ tó mú ẹnu tó rọrùn sí lẹ́nu kọ́dà. Ṣé ẹ̀yin fẹ́ kí lé ẹ fẹ́ kó ṣòfò ni? ìlú kan wà ní orí ẹ̀ tó jẹ́ pé tí kò bá sàn kan tó wà nínú ẹ̀ ebi yẹn lè rí lórí ẹ̀ o. ṣe sọ yìí ipò o make sense. tó bá jẹ́ kí àsìkò tèmi ń ṣiṣẹ́ mi tí mo mú bí iṣẹ́ tí mo ti wọ́lẹ̀ tẹ́tẹ́ lọ́ba sẹ́fẹ̀ẹ́ fẹ́ kú dànù nù. papsi papsi kílẹ̀ tẹ papsi kílẹ̀ tẹ. ṣe lè catwalk. ẹ wò nǹkan tẹ bí nìyẹn gangan ó ti wà ńlẹ̀. yé àwa ni big big girls wọn kún níwájú wa ni wọn kún lẹ́yìn ọ̀rẹ́ sáré wa wọn kọtọ gbé sẹ́yìn tá má gbá ẹmu for your area wọn fojú ẹrí màá bo bí ma. màá gbá etí à. ayé ìyá ẹni tó sọ pé wèrè wo nìyẹn ayé ẹ máa bàjẹ́ ni. ààyè kì í gbọ́mọ burúkú fẹ́ kó báyé. ìyá fún láyò ni ó lè lè fẹ́ kó bàjẹ́. àìsàn lórí òkè ìgbẹ́ ẹ̀ olójẹ́káyé ẹ̀ bàjẹ́ bó ṣe bàjẹ́ yìí. tó o bá pẹ́ kó tó kó sì kúrò nínú ilé mi fèrè tó wà láyà yìí má bẹ̀. iná ń jó iná ń jó iná ń jó ó ń jó ó ń jó iná ń jó iná ń jó iná ń jó ó ń jó ó ń jó. adìyẹ ti bà lókun wo. ẹdìyẹ ẹdìyẹ. ara òrokùn ara òrẹ́ ẹdìyẹ. ẹdìyẹ ẹdìyẹ. sùn ni alẹ́ ni ejirẹ tó ń dorú eléyìí wò tó ló fi ṣan ara mi dè mí. ìyá wa olówó pọ̀rọ̀kù ni mo ń bá ṣiṣẹ́ kẹ́ẹ̀sì mọ́ wo ìyìn tí ì bá ṣiṣẹ́ ju bíi ọdún méje péré náà lọ tẹ́ ẹ bá rá dúró ohun tí mo ti kó jọ tí mo ti fi sọ̀rọ̀ bí mo ṣe jókòó yìí ilé ara mi mò ń gbé obìnrin méjì ló sì ń bẹ lọ́ọ̀dẹ mi tí mo sì kọ́lé kọ̀ọ̀kan fáwọn àna mi kò sì sí ohun tá à ń ṣe níbẹ̀ náà tó dàbí alára jù pé ká bá a roko ká sì bá a ṣàwọn kọ̀ọ̀kan ní ibi òwò kòkó tí ń ṣe ẹ wá dúró ọ̀rọ̀ tí mo ti kó láàrin ọdún méje péré báwọn ọ̀rẹ́ mi tó san ogun mẹ́rin tó bá fi máa ṣiṣẹ́ ká torí bíi òṣùpá mẹ́fà sí méje ilé yín ó ti kún fọ́rọ̀ ìyá wa. adéjàre adéjàre òkú òun mú àwọn ọmọ mi lọ oko ọlà àṣọkọ òkú ló mú wọn lọ ah! ìjì ooo ìjì ọ máa forújàlú ibikíbi tí adéjàre àti gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú àwọn ọmọ mi bá wà wá gbé wọn wá. adéjàre níwọ ọtàn mi ó wá kó àwọn ọmọ mi sẹ́nu ikú pa. àṣìṣe ni ìyá wa. àṣìṣe náà ni ó ṣe ọpa o nítorí ibi tẹ́ ẹ rán àwọn ọmọ mi lọ ẹ̀yìn náà ti ń lọ ọbẹ̀ báyìí ah, ah, ah, bẹ́ẹ̀ mo wí. ọrùn o ọrùn dẹ̀dẹ̀ mọ́kànjú tó rọ̀kù tí ń bọ̀ ṣe pọ̀ ó yá ikú pápá pádànù ẹ̀yin àbáláàrú mi. ta ni wọ́. ta ni gwara. lẹ́nu rẹ sí mi mo pé okú o sì dúró bẹ́ẹ̀. Hmm ìyá ẹ jẹ́ ń sọ nǹkan fún yín torí kí mo bá kanjú kú nítorí ẹ̀ mo ṣe ní kí ìyá mi lọ́mọ dúró dè mí lọ́rùn. Hmm. ẹ̀sọ́ wá nìyá rẹ tó pé ó lọ dúró dè ọlọ́run yóò wà dúró pẹ́ torí wọn gan ò ní gbáyé léèyàn. pápáradà ọ pápáradà torí àbátálágẹ mọ́ bá dá òun ló ṣà ń gbà ó yá páradà kọ́ dídí. mo dà kí la ó ṣe. ayédọjà àwọn náà tún ni. àwọn kan náà yìí ni mebí lọ́jọ́ kìíní àná ń gbà mú kọ́kọ́ rí i mo rí lára yín pé àwọn ará ìlú ayédọjà yìí kan náà ni wọ́n kó fìtìnà tì báyìí. àwọn ni. tẹ̀yìn ti mọ̀lẹ́bí yìí ẹ̀yìn ó wá jẹ́ ń gbàgbọ́ pé ìlú ayédọjà wọn yí padà rárá gbogbo ìgbà ibi ni wọ́n fi ń sìn mo sì á rí i pé àsìkò ti tó tó yẹ àkọ́ fún wọn ó yẹ àkọ́ wọn lọ́gbọ́n pé ni a mọ̀ sí kì í ṣe bí. ọmọ méjì àfi kẹ́ ẹ múra gírí kẹ́ ẹ lọ rèé dojú ìjà kan nílùú ayédọjà ẹ lọ rèé gbẹ̀san ó sì ń bẹ lẹ́yìn níbi ike. ẹ rí ara tí mo ti dì fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kèékún tó bẹ́ẹ̀ ni torí ìlú ayédọjà tẹ́ ń lọ́hùn <laughs> kìí ṣe kékeré wọn ò wá tún dira kún ara fún yín ẹ gbọ́ èyí tó lè mú un ayédọjà ayédọjà ẹ̀yin náà tún ni wásìkò ti tó tí wọ́n gbẹ̀sán bí àti ti ẹ̀gbọ́n wa tó fẹ́ràn wá bí ẹni ojú. Ah, ẹ ti kàn dé gbọ́. ogun dé. tíjọ́ tíjọ́ dórí kókó ẹ̀jẹ̀ yẹn ti bà lókun o ẹdìyẹ ẹdìyẹ. ara orokun ara orẹ ẹdìyẹ ẹdìyẹ ẹdìyẹ. ó dogun o ó dìjà. Ah! táyé bọ́. ó dogun ah! ah! o ó táyé bọ́. ìlú o. ọmọ méjì dá fún ọ ah! ká dá fún ọ ká yí ọ ò ní jèrè. ọtí tó lóun ó pàjá kan ò ní pàjá ògùfọ̀ tó lóun ó pàgò kan ò ní pàgò ìgèrègèrè tó lóun ó pòkò kò ní pòkò igbó dúdú ni orúkọ tá a pè kú ọ̀gàn dúdú lórúkọ tá a pè wò òun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fẹ́ máa lẹ́sẹ̀ ni lórúkọ tá a pè wò àṣàṣì àjábúrígúdú ah! ọ̀dẹ̀dẹ̀ afàyàfà ìpẹ́pẹ́ rúmọ̀ fẹnu sọ́gi lórúkọ tá a pè wò ọ̀yà tágbọ̀n ní bá sí ọjọ́ ọkú ẹ̀ yẹ ọjọ́ ọkú mi yẹ lónìí. ẹ̀yin méjì ẹ̀yin ni ẹ̀yin lè pa mí lọ́mọ láìṣẹ̀ láìrò ẹ wò mí bájá ń sinwín o gbọ́dọ̀ náà ni o. kò ní dá fún ẹ. dídé mi ọmọ ṣe o ọmọ ṣe o ẹ ṣe èèyàn dífá ni mo dífá ni ṣé èyí mo ní kọ́ lọ́ọ́ rẹ̀ mú wá ni ẹ jà jòjì mọ́sáfọ́ lórí wípé kọ́ lọ́ọ̀rẹ́ kó wá n ò mọ̀ pé iyán lọ́ọ̀rẹ́ kó wá bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n yín tó ti bá lọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tí mo sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni tẹ́yìn náà sì mọ̀ pé kú rẹ̀ dùn mí. gbẹ́nu rẹ sọ ẹnu rẹ sọ lóòótọ́ ìwọ kò lè pa wọn àmọ́ ìwọ ló jífá tí o sì mọ̀ wípé àwa nìkan làjòjì ti ń bẹ nínú ìlú fún ìdí èyí ó jẹ̀bi ikú. èmi hmm. èmi hmm. ẹ ń sí èrè bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ gbọ́ wẹrẹ ni ẹ wọ̀ mí o ìgbín mímú ọlọ́run òkú tẹ́ ẹ bá ṣe mú ìrànmọ́ná ń wọ́n péjẹ yín lẹ̀ ẹ kọjá lọ sáà nìlú kẹ́ ẹ lọ́dẹ̀ ìbáwọ̀ jẹ̀mí kọ́. ayé mo kí ti orúkọ táyé ń jẹ ayé o ẹbí tí ká fọwọ́ òfin kékeré orúkọ tá a pè wọ èṣù ọ̀dà ẹ̀ èṣù àṣàṣì àárọ̀ òru ẹ bá ṣe ah. ká dá fún ọ ó ní jèrè. Ah ìgbéni mi wọn lọ́rùn kù sẹ́ẹ̀. níyẹ̀ wọ. sẹ́kẹ́sẹ́kẹ́ ò yẹ ṣe sísìn mi ìgúnwọ̀ mi ti kékeré yọké èmi agbólẹ́nu bí agogo òjò mi pálábá tó tẹ̀ wọ́n lọ́rùn àròpalẹ̀ ní bíbí aṣọ ayaba èmi ọmọ oníyà mẹ́ta méje àtọ̀kànlélógún bájà mi bá ń gbọ́ eyín ajá mi ò gbọ́dọ̀ yọ bágbò mi bá ń kàn lọ́rọ́ rẹ̀ ò gbọ́dọ̀ tún dànù. bí iná yín bá fojú tó mi mi iná yín kú ọ̀kẹ́rẹ́ mi kò ní ìrókò ojú ọdẹ yín dá èèyàn yín báyìí lọ́ba tiẹ̀ tọ̀ yẹ ẹ̀yìn n ó fẹ́ràn yín gbolẹ̀ lónìí sẹ́ ẹ̀mí ló pẹ́ ń bá mi ṣeré tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ fún yín onídìí kò ní dọ̀la ilẹ̀ o ilẹ̀ o mo pè mo pè mo pè afẹ́fẹ́ nu lẹ̀ afẹ́fẹ́ nu gi ẹgbẹ́ra ibi kíbi tẹ́ bá wà ó yà dìde erukalè erukalè erukagbè ó yà dìde ibi kíbi tẹ́ bá wà ẹ bá mú dẹ́wọ́ ẹ̀yin dá. wọ́n pa ẹ̀kọ́ pé ìwé yẹn àtà ń bẹ̀yẹ lẹ́tẹ̀rẹ́ àtà tù yẹ ya gbẹ́lẹ́sọ alápòròkò ẹ má ká gbà mọ́ jẹ́sẹ̀ yín bàbá mo sì jẹ́sẹ̀ yín mo tẹ́gbẹ́ yín ẹ gbà. níyẹ̀wọ̀ níyẹ̀wọ̀ ẹ tà tù ibo ló ti fẹ́ wá. lẹ́mi atukọ̀ onígbò lágbèjẹ kanakana orí oró ni bàbá mi òun ló tẹ̀ mí fa òun ló mi mú ọgbọ́dọ̀. tẹni máa gbọ́ yẹn kú máa bẹ tó tẹ̀ mí fa. a kú ọ ládi sàkànnà òrò òrò sàkànnà bàbá pàkójọ ẹjọ pàǹjà sí wàkúndé wọlé ni ó pọ ọ. ni ó pa yàrá yàrá ni ó pọ ọ. yíyẹ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rù wọlé wọ ìrọ̀lẹ́ ah, pàṣẹ báwo mi ò gbókò ní wọ wọmi. ẹ̀yin tó láyé. ilé o ẹ̀yin àjọ ti bẹ́ẹ̀ lójú o ẹ̀yin dà èyí tí bẹ́ẹ̀ lójú lẹ̀ ẹ̀yin dà èyí tí bẹ́ẹ̀ lọ́kẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin dà òfò tí wọ́n dá fún àtẹ̀lẹ́tẹ̀ ọjọ́ kìíní àná o ọjọ́ kìíní ò lè gbèbè ó yá afẹ́fẹ́ nù kí afẹ́fẹ́ nù lẹ̀ afẹ́fẹ́ nù kí ó yá ẹ parapọ̀ ẹ parapọ̀ ẹ pé mi rìnrìn àjò. Ah! iná ti jó lórí kókó iná kábíyèsí o aláṣẹ kejì òrìṣà kábíyèsí o kábíyèsí. bàbá ń kọ́. kí ló dé kí ló fariwo. kábíyèsí ẹ wo kábíyèsí wàhálà ti ṣẹlẹ̀. kí ló dé. adífá gbowó tí gbogbo ìlú gbẹ̀mílé ó ti jóná mọ́lẹ̀. Ah! kábíyèsí ó jóná mọ́lẹ̀. ìlú ti bàjẹ́ ìgbẹ́dùjà ti dahoro tán èyí alálẹ̀ ṣàánú mi. <laughs> Ah! ẹ má má jẹ́ kí ìlú bàjẹ́ ẹ̀yin olóyè ẹ gbà mí ah. ẹ rà mí kalẹ̀ ẹ là mí lọ́yẹ̀ kí kí nìkan tí mo lè ṣe. ẹ kábíyèsí ń bá a ní balógun ní ìlú yìí ah. ẹ jẹ́ kí balógun lọ kojú àwọn ọmọbìnrin ọ̀rọ̀ yìí ẹ kó mi ó má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kábíyèsí. Eh, ah. wọ́n ní kí balógun lọ o. Eh, eh. ọ̀tún ibi tó bá le báyìí là ń bọ́ ọmọkùnrin. bẹ́ẹ̀ ni iná la fi ń kojú iná ogun la fi ń kojú ogun ìwọ náà ni màá wá rán níṣẹ́ náà wàá lọ bá balógun sọ fún wípé kó lọ kojú àwọn méjì ọ̀rọ̀. kí n lọ bá balógun lọba àṣẹ ti gùn kábíyèsí àṣẹ ti gùn kábíyèsí o kábíyèsí kábíyèsí o ẹ ti gbọ́ ti kábíyèsí sọ kábíyèsí wọn mi pé kí n lọ bá balógun eh. kó lọ kojú àwọn ọmọ méjì ọ̀rọ̀ oyè wa ń fásitì ìrànlúkòsì nítorí pé oyè ju oyè lọ kó lọ bá balógun kó lọ kojú àwọn ìbejì ọ̀run kò sọ ya gbéra. ẹbí wọn kábíyèsí náà. nbàdàn ni kí n lọ eh. mo ti ń ṣàìsàn ọba tọjọ mẹ́ta ah. eh, ìyálòde ara mi ò yá tààrà. Ah, níbo lọ̀rọ̀ olúwa ìwà ń lọ báyìí. ogun tí ò dàbí iyán ogun tí ò dàbí ẹ̀kọ kò dàbí ká sùn tóbi yẹn nínú ilé kan eh, máa eh. àfi kẹ́lẹ́ dùn ọgbà wà báyìí. àmì bá mi ebi lẹ ti dán gbàgbé ẹni gbà ẹ mọ. ẹ ìbá tí mo ní ni. ebi wọ bí a ti gbìyànjú gbogbo wọn ni wọn san owó wọn wọn ní tó ń. ìyá olóbi ìyá wa bọ́lá à ah, ń lọ. ń lọ lóòdì kejì ni àwọn mi tí wọ́n jẹ mí lówó mo fẹ́ lọ sìn lówó kí n lọ gbowó. Ah, kò burú elédùn ó sọ yín lọ o yóò sọ yín bọ̀ ẹ ní kó sọ́wọ́ àwọn ìbejì agbanipa o. àṣẹ ìyá mi ti yín náà dáa. ẹ má pẹ́. ẹ ṣeun. ìyá wa ṣe èrè bọ̀rọ̀ tí ń sọ fún yín náà ìyá wa yìí ń sọ kódà bí ṣe ń ṣe mí là bíi ká padà lé. bọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ báwọn ká padà lé. bẹ́ẹ̀ ni ìyá wa ó dá ń bá ń lọ abà kejì tí mo ti fẹ́ lọ rajà ṣé ìsanwó lọ ọ̀hún ni àbí ìníkówó dání wò ó jẹ́ ń sọ fún ọ ẹni tí ó bá ṣòwò tí ó jèrè kì í bẹ̀rù já lọ fọkàn rẹ balẹ̀ kò sí nǹkan kan kò sí tí ó ṣẹlẹ̀. ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn. ipa tó borí ipa agbára tó borí agbára ajá má jẹ̀bi ẹni ó wọ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà nígbà tó níjà lóhùn òjà mọ́ arógun dédé arógun má ṣojo arógun má tìdí òjáde nílé má tàn nílé. ká dájà tó ti bá yájò àpàtàpá àrà ìbejì ogun jógógó jógógó bí ọwọ́ aṣọ ká dá fún yín kọ̀ọ̀kan ẹ ní jèrè ikú yẹn kù sí kẹ́ bóde ikú pa yín ká yé yín bẹ́ẹ̀ bá kù síbi kan kẹ́ bóde ikú pa yín. rẹ o ìbọn rẹ o ọ̀rẹ́ mi ojú mi wọ́n mu tí ò rí. kí ló ń ṣe àtúntàrí tó bá ju tó ti sẹ̀ nínú ìlú wa ìlọ. kí ni mo wí ìyọlóbi ah. àti ọmọ rẹ.

tó fi jẹ́ wípé tá ti sọ̀rọ̀ ogun báyìí ọkọ̀ akọ̀ndédé balẹ̀ ṣáá kí ló fà á. mo ya wèrè gan ni <laughs> ah. lóòótọ́. n mọ̀ wípé ogun burúkú ń bẹ lára mi. bó ṣe wà yìí. mo jọgún bá a nì ah, ah. èmi náà tún wá lákọ́ṣe ogun járí bí mo ṣe wà yìí eh. béèyàn bá gbé ẹdìyẹlẹ̀ hmm. sínú ìṣàsùn hmm. kó wá dẹ́mi mọ́ ìlú ìṣàsùn yẹn eh. n kò ní jiná. láì ṣe iye fẹ́ já. bí ọba tún wá mú bọ́n eh. tó fi sí nǹkan ọmọkùnrin mi tóyìn gbàbà á ah. ti máa gbéra ni. ṣé ìwọ ni rọ́bọ mi ni. Ah. mo lóògùn burúkú ni. olóògùn òótọ́. Ah. Oh, jẹ́rìí bí ìlú ti ṣe wá rí hmm. Hmm? ẹ má jẹ́ ń tọ̀yìn. Hmm. bó ṣe bó ṣe ń dámira. lásìkò táwa yìí lásìkò táwa yìí. ọ̀rẹ́ wa ó sì ń dámira. mo ń dámira o. ọ̀rẹ́ wa ìwọ níwògùn yìí ló ràn lọ́wọ́ ọ̀rẹ́ wa dákun ṣàánú mi gbogbo wa la fẹ́ ah, gbogbo wa la fẹ́. ẹ náà fẹ́ràn oògùn ẹ ah. fọkàn balẹ̀ èsì ah. kìíní kan ṣé ẹ ti pa yín èmi àwa sọ́ọ̀rùn màá wá dá yín padà sàyé oh. ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀. ẹ má dalé ìlówó o ẹ lo oògùn ó kàn jánu lásán ni. ẹ bá mi lé o. ayédọ̀yà ẹ̀jẹ̀ gbẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe pa kúkúrú bẹ́ẹ̀ ni mo pa gúgùn bẹ́ẹ̀ bá ṣe pa lógúnlógún bẹ́ẹ̀ ni mo pa lọ́gbọ̀nlọ́gbọ̀n tẹ wá lélẹ̀ òfin dípò ẹ̀gbọ́n mi. ẹ̀yin aráàlú ayédọjà ẹ̀ tí ì rí nǹkan kan. wọ́n gbẹ̀san. máa jẹ́ kí ẹ mọ̀ wípé wọ́n bí mi pé ta nìkà wọ́n ní èmi gangan nìkà wọ́n bí mi ságọ́ ọ̀kà mo dàgbà ságọ́ ọ̀kà wọ́n fomi ìkàwé mi mo dàgbà sáré ìkà mo wá ní ìkà fúnra mi ẹ wọ́n ẹ ti rí nǹkan kan wọ́n pàdé ń wọ́n gbẹ̀sọ̀ àwọn òbí tó bí mi tẹ́ ẹ pàdánù ẹ̀yin ará àgbáyé dọjà ẹ nǹkan ṣe é ẹ tọ́wọ́ ẹni bá dẹ̀kun dà èèyàn á bèrè kó tó wà lábẹ́ yìí àbúrò rí pọ̀ wá ti dẹ̀kun dà báyìí àti bèrè kó tó pa bàbá wa lọ́wọ́ àwọn aráàlú ayédọjà iná ti ń jó wọn èṣù ti ń ṣe wọn àrà ti ń sọ pa wọn ikú òjijì ti ń gbé wọn dé. táyé lóyún táyé lóyún ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀pà hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀wọ̀n ọlọ́tọ̀ onítòun òtọ̀ mhm. adíá fún ní òwúrọ̀ ọ̀la àtàláboyún àtàṣẹ ìbí gbogbo wọn ní ìmọ̀ pàdéyọ kọ̀ọ̀kan. <laughs> ìwọ náà sì mọ̀ wípé ìlú tí ò bá sáláboyún irú ìlú bẹ́ẹ̀ ò pẹ́ pa wọn. ìkànnì ọ̀ orí sọ bó eh, bá wa jẹ bọ́ọ̀n hmm. ìbò òjé ni wọ́n lù pa wọn. Ah! wọ́n pàdé ǹdẹ bí n bá ọmọdé wọ́n pa hmm. bàbá pàdé ọba wọn á pa bàbá pàdé arúgbó yìí á pa hmm? bí n bá wá rí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí tó ṣẹ̀ṣẹ̀ tí inú ẹ̀jẹ̀ jáde ah! pípa ni. Hmm? mo fẹ́ràn yìí pípa ni ah, mo fẹ́ràn yìí ìlú ayédọjà kọ́ máa mọ̀ wípé àwọn sẹ́yìn pé kan wọn dógbó ni wá àwọn tí kàbùkù àṣeyẹndé ah. ah. mm-hmm. mm-hmm. o àgbàdẹdẹ kọ́mọ ìpín ògùn wà mm. oríṣi ògùn àwọn ibi tó ti ṣe mm. ewé tó máa já tó bù máa fi jẹ àwa mm. yé mọ àwa gangan ni oògùn. táyà ló lù á. o ah. ti dá báwọn o ti dá. ìwọ gbọ́dọ̀ dá àyíká gbẹ́dùn rẹ alẹ́ ti rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ <laughs> wọ́n fì yín lákàlàkà wọ́n dà yín láàmú <laughs> mebí mo wí mo wí fún bàbá rẹ tí ìṣọba àná mo pé ìyẹn ogún ọdún yóò padà joyin lọ́wọ́ jọjọjọ ńlù ayédọjà. òǹkọ́ yìí ńgbà wọ́n wá ń bẹ̀ mí nísì kí ni kí n wá sí dákun ṣé ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí nísìn tó jí àwọn ọmọ mi àti gbogbo mọ̀lẹ́bí mi tó ti bá lọ kóra rẹ kúrò kó má bá tiẹ̀ lọ. lóòótọ́ ìyá wa kò jí wọn àmọ́ mo fi alálẹ̀ ìlú ìbẹ̀yìn mo fi orí adé bẹ̀yìn mo fi gbogbo ọkùnrin obìnrin àtọmọdé ìlú yìí mo fi bẹ̀yìn lóòótọ́ àwọn baba ńlá mi ló ṣẹ̀ nǹkan ṣe ò dáa mo fi elédùn àbẹ̀yìn ah, ẹ má jẹ́ kí ló ìtú lórí ibi. wọ́n má jẹ́ ń bínú o mo pé o máa lọ má jẹ́ yíjú padà sí ọ mo fún ọ lọ́wọ́ rẹ torí pé orí adé ni ọ̀nì ǹdẹ báyìí ọ wá máa lọ. ó ẹ wọ ètò jẹ́ ìlú ìlú jẹ́ ìlú gbogbo òlú rẹ̀ ìyá mi nìyẹn adékànbí ọmọ yín ló àwọn àjọ ẹ ṣàánú ẹ ṣàánú mi adékànbí ọmọ yín ló ń bẹ̀ yẹn ẹ ọba kan ló bẹ̀ yẹn. wọ́n adékànbí ó jẹ́ yíjú padà sí ọ kóra rẹ̀ ńlẹ̀ kóònù àgbàlá mi bọ́ta nù lẹ́mi o bẹ́ẹ̀ mo wí o kódà kó lágbára mi kó bá tiẹ̀ lọ. àbó orí nǹkan. ṣí o ẹ dàn bó yẹ kábílẹ̀ lérè ní. inú òòrà bá nara ìtàn. mo rí i pé látàárọ̀ tá ti wà nínú ààfin òun lẹ ń lọ lẹ ń bọ̀ ẹ sì bá ẹnìkankan sọ̀rọ̀ ni mo fi wá ní pé kí n bí yín pé ṣé kò sí nǹkan kan mo rí i pé olórí ti wá bí lẹ́ẹ̀kan wọ́n ní oúnjẹ yín bẹ́ẹ̀ ń yẹ̀ wò àtìgbà náà ẹ̀ sì tí ì wọnú ilé kó mọ̀ sì di pé olórí ẹ̀ṣọ́ ń bẹ láàfin nígbà tí wọn ò rí kábíyèsí mọ́ ẹ mọ́ bínú olúwa kábíyèsí o. tẹ nǹkan ọwọ́ wà tí n fẹ́ bá yín sọ ọ́ kábíyèsí ṣé ìgbàgbé pé ní òṣùpá mẹ́ta la máa ṣọdún omidan tí kábíyèsí yóò mú ìyàwó wọnú ààfin. Hmm. ìyá ọba kábíyèsí mi ò gbàgbé àmọ́ ṣá ẹ gbogbo alamọ̀ pé ìlú òdòrò ìlú òdòrò wàhálà wà lù ú ẹ wo hmm, tìlú ò bá tòrò tìlú ò dùn ibo ni ṣẹ̀kẹ̀rẹ̀ fẹ́ bá wọn lọ láti lọ bá wọn rẹ́rìn inú mi ò dùn gbogbo ọdún omidan tó ṣe nílùú yìí lójú mi kò sí tí ó dùn kò sí tí ó lárinrin ẹ wò bí ló ṣe rí tàbá náà fẹ́ ṣọdún yìí ẹ ká sọ tọrọ fúra kó lè dùn. kábíyèsí kí ni ká wá ṣe sí i kí ni ká ṣe. èmi náà wò sùn mi ò wò mo ti bẹ balógun lọ́wọ́ ẹ̀ kó bá mi gbógun kojú àwọn ìbejì ọ̀ràn tó ń dàlú ìlàmú àmọ́ yọba omi inú kan wà ń kọ mí. Mm. Ah, <laughs> ẹ jọ̀ọ́ tí balógun ò bá ṣẹ́gun àwọn ìbejì ọ̀ràn yìí wà láwọ́lú o wà ládé o wà láwọ́lú. balógun balógun á jà á sì jàjà ṣẹ́gun àwọn alálẹ̀ yìí wọ́n á dẹ̀ tì lẹ́yìn wọ́n á mi balẹ̀ kí ìfọkànbalẹ̀. èsì já wọlé lọ. ìyá mi ìyá ọba. kábíyèsí. Ah, ẹ má wò mí ràn. fọkàn ara rẹ balẹ̀. mi ò kéré nígbà tí bàbá mi wà lórí àpèrè mo mọ ipa ribiribi tẹ́ ẹ kó hmm. ẹ ọba tó bá jẹ tìlú bá dùn orúkọ ẹ ò ní parẹ́ hmm, ọba tó sì jẹ tìlú bá dùn nídàkejì orúkọ ẹ ò ní parẹ́ ẹ jẹ́ lórúkọ rere nílùú yìí o. kábíyèsí ní kẹ́ fira yín lọ́kàn balẹ̀. Ah, mo ti fi balẹ̀. mo wà lẹ́yìn ibi ké ìjà wọlé lọ gbogbo ọ̀rọ̀ náà kọ́ la máa máa sọ ní gbangba. Ah, ìjà wọlé lọ kábíyèsí ìjà wọlé lọ. ẹ ṣé o. ọ̀dájú àdádé. ìlànà ìlọ́kùtàkùn yóò lu. kókó kó làwọn aṣojú. táwọn àwọn aṣojú. ọ̀dájú àdádé. ìlànà ìlọ́kùtàkùn yóò lu. tẹ́yìnbọn. ẹwà ẹwà babaláwo ní gbọ́dún títí kó fa tarí tuntun bọ́ bá oníṣègùn ní gbọ́dún títí kó fọ́ mi tuntun bọ́ níta a ti sọ pé ojú òtún la rí orí àkàrà ni. ẹyin méjì ọ̀rọ̀. wọ́n sì ti ṣèlérí wípé gbogbo àwọn tó ń pa òbí wa àti ẹ̀gbọ́n wa gbogbo wọn láàmú palẹ́jọ. ta ni babaláwo tó tẹ̀ ní lọ́dún? èmi àníṣe ara ogun lé ẹ fojú kàn mí lónìí ẹ fojú kan kú. gbàdékọ́ ní mi náà lọ́rùn pàápàá yẹ́ bí jòkó lábì dèjì èrèké lórúkọ tá a pẹ yẹn lẹyẹ elétí fẹlẹfẹlẹ tí dẹsẹ rẹ lọkọ lórúkọ tá a pẹ yẹn ní oṣù mọnìkà sẹbẹrẹ bọ mọdúkọ yìí mẹ́ta tẹni tó bá bẹ yìí lọ́wọ́ ẹlẹjẹ. Ah! ìgbọ́dọ̀ ah! sí ọ ìwọ ọ̀rọ̀ agbọ́láyàká òṣùpárì ò wọjà wọ́n ṣàgbọ́n bá pani wọn kò ṣeun wọ́n bí lónìí ó ti jẹrin ó sì dìde ọlọ́kọ̀ kí àpẹẹrẹ ti jẹ. èmi hmm. ah! ẹlẹ́sẹ̀rú ẹ̀ mọ́ ibi tí bàbá kọ́ńtà yìí ta ló gún ọlọ́run tó ń sọ sí mi ó mọ̀ kó bá yẹn pàdé lónìí. ẹ ṣe tán fẹ́ fẹ́ lọ bí bàbá yẹn ẹ fẹ́ rẹ̀ wọ ní àṣà. Dá fún ọ. Ah! Ayé o! Lórí burúkú. Ẹni mẹ́ta àgídọ́mọ̀gún àgídọ́mọ̀gún àgídọ́mọ̀gún. Ká ah! dá fún ọ. Lórí burúkú. Ò ní jèrè ó ti ń lọ sí ọgọ́rùn. ọgọ́rùn. ọgọ́rùn. ọgọ́fà rẹ̀. àtìpá hmm. tó yẹ. àtìpá hmm, tó. àdá o. bí mélòó ni ká pa lónìí. jàpọ̀ hmm. gọ́hùn sí. jàpọ̀ ah. gọ́hùn sí. jàpọ̀ ìkàdíwá. ìkàdíwá jàdàbí. àwọn olórí ìlú. ìyá ọba ṣé ẹ rí i pé ọ̀rọ̀ rúrùn làwo sọ ah, báwo ni awo ṣe máa sọ wípé ẹni tó ń dàlúrú mọ́ mi lórí tí ò jẹ́ eré ìlú tó ah, nítorí ẹ̀ṣẹ̀ bàbá mi látọjọ́ tó ti pẹ́ tó wá ń yorú ẹ̀ lára gbogbo wa báyìí ah, ṣebí tó lágbára wà káwọ́ ẹ̀ ni ṣùgbọ́n ẹni tí èèyàn bá lè mú elédùà ló lè mú un. ohun tó ní fásọ nìyí iṣẹ́ ni mo jẹun kábíyèsí ọ̀dà láàrin èmi àti ẹ̀yin ẹ jẹ́ kájọ dálẹ̀ kájọ ṣà kájọ kágbéyẹ̀wò ẹnu wo mo fẹ́ fi sọ fún ìlú wípé ẹni tó ń pa kúkúrú tó ń pa gúngùn tó ń pa ọkùnrin tó ń pa obìnrin tó ń pa ọmọdé tó ń pa àgbà ni mo fẹ́ fi ṣe olórí láàfin kò wá ṣe olórí lásán o olórí àkọ́kọ́ tí ọba máa fẹ́ nígbà tí ó dórí oyè ẹnu mo fẹ́ fi sọ. kábíyèsí kábíyèsí ọba ni mí ọba sì ń ba lórí ohun gbogbo hmm. àṣẹ tẹ ẹ bá pa kò sí ẹnìkankan tó lè yí padà hmm. àbá tẹ bá dá kò sí ẹnìkankan tó lè yí padà. Hmm tẹ bá sọ wípé omi ìdán ìlú lẹ fẹ́fẹ́ kò sẹ́ni tó máa wojú yín kábíyèsí ipò ọlá lẹ wà bó bá dẹ̀ ṣe wù yín lẹ lè yọpọ̀ yín tẹ bá sọ wípé àwọn tí wọ́n ti wà ń lé ọkọ lẹ fẹ́ yàn láya kábíyèsí kò sí ẹ̀dá alààyè kan tó lè bí kábíyèsí àti wípé ṣé bí kìlú bá lè tùbà kó bá lè túṣẹ́ ni ṣé bí fún dáadáa ìlú kí ìlú bá lè ní tẹ̀síwájú ni kábíyèsí ṣebí kí àlàáfíà bá a lè wọ̀lú padà ni kábíyèsí kábíyèsí ẹyẹ ṣojú o kábíyèsí ẹdọ̀rọ̀ yìí o ẹ dárò o. ìyá ọba. kábíyèsí. ìyá ọba. kábíyèsí ló ń jẹ ìyá ọba. àwọn ọ̀rọ̀ kan wà táwọn ìlú máa ń pè sọ́ba tó máa fi ń ti ọba ṣubú hmm. wípé ṣẹbọ bá ba lórí ohun gbogbo ìwà tó bá bá fi rú ẹ̀wù tí ò bá wá tẹ́ aráàlú lọ́rùn ńkọ́ ẹ kódà kódà. kábíyèsí kò sí nǹkan kan jẹ́ àmẹ́mú sí nǹkan kan kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ kábíyèsí o. ọmọ kẹ́hìndé mo kú tọ́jú ìyá wa ọmọ akúkú tọ́jú wọn náà kí ni mo ń ṣe ọ́nà ṣé gbogbo tá a bá ń sọ lọ́mọ dá sí ni. ẹ ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ gbà tẹ́ bá imú tán tí bá yìí ọ̀la ara yóò ti le ẹ kàn fẹ̀gbẹ́ lílẹ̀ ẹmu ẹmu ẹmu sí ẹmu sí. àìsàn tí wọ́n rí láàárín ọ̀rẹ́ rẹ̀ hmm. tí wọ́n rí láàárín ah. ọ̀rẹ́ tó bá ń ẹ pẹ̀lẹ́ ẹ nígbà tó jẹ́ pé àwa nìkan náà lè tọ́jú ẹ ò tọ́jú ara yín tọ́ ah, wọn lè lélédùwà náà lè tọ́jú gbogbo wọn lákòójẹ. káwa á mọ̀ pààrọ̀ o ká mọ̀ pààrọ̀ sábà bára wa sí ẹ̀ oyún ọ̀sẹ̀ fún akéwì tá à ń lọ ó jìnnà tó báyìí. nítorí òun láti ń ṣẹ̀sìn lágbàlá nǹkan tèmi ò nífẹ̀ẹ́ sí rèé o kọ́mi èèyàn máa ṣiṣẹ́ ọmọ ẹranko ah, Bílédà olúwa mi kọ́mọ èèyàn máa ṣiṣẹ́ ọmọ ẹranko kò yé mi láyé mi. ẹ ṣe olúwa mi nígbà tẹ̀sí ń bẹ nínú àgbàlá ṣé tó yẹ káwọn èèyàn sí ọmọ sí ń lawọ́ ọmọ èèyàn ń ṣe ìyá bẹ́ẹ̀ rí pé wà là ń fẹsẹ̀ rìn là tó rọ yìí. Hmm. ẹ̀yin lẹ́fà fún Bílédà táì jẹ́ kí ẹrú ọmọ ara rẹ̀ lẹ́rú tẹ́sì jẹ́ kí wọ́fà ọmọ ara rẹ̀ ní wọ́fà. n tí mo wí ìrìnjọ́ tẹ mú un lọ lẹ́nu dé o pé àwọn ọmọ elédè kéde àtọ̀rìn wáyé pé kó yẹ kẹ́ ẹ mọ̀ gbà wọ́n láàyè láàfin búrọ́dà àdá tí wọ́n máa ń dáwọ́ olùwọ́n tó ti gbé dáhùn. ẹ ẹ gbẹ́nu lọ ẹ wo kò sí ṣòro àbọ̀ abá lọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ẹ wá ẹ wá ẹ wo abẹ́gi ọ̀pẹ tó wà lọ́kàn. ṣé èsè ọ̀pẹ àgógó tó ga gogoro. bẹ́ẹ̀ ni ẹ̀yin méjèèjì ẹ lọ rèé dúró dè mí lábẹ́ tí n máa fi lọ bí tí mo fẹ́ lọ tí n máa fi padà ẹ gbọ́dọ̀ kúrò mẹ́. ìyá wa ọgbọ́n mọ̀ wọn náà gbọ́ òun bẹ́ẹ̀ ó yá ikọ̀ ọmọkàn lọ rèé kojú ń tọ̀hún kò bí léèrè kí ni fẹ́ kí lọ́ wá wáyé mo ti ń bọ̀ mo bá gbójú agan sí ọ kó dojú ìjà kọ́. mo dé tàn yàrá ọkà rẹ àlọ́bọ̀ àlọ́bọ̀ ta ló lè jẹ́. adékànbí ṣé o fẹ́ wá gbéná wojú kìnìún olólàjú. Ah, ah, ọmọ méjì yìí iná wo ojú kìnìún olólàájú bíi ti báwo ẹ̀bẹ̀ mo wá bẹ́ẹ̀ nítorí gbogbo àwọn aráàlú mi mo ti wá bẹ̀bẹ̀ ah ìyà ti pọ̀ ju babaláwa ló jèso àjàrà àwọn ọmọ wọn là ń mú kíkan ìyà yìí ti pọ̀ ju ẹ̀bẹ̀ mo wá bẹ̀ kẹ̀ ṣàlùwà ẹ̀ ṣàlùwà. adékànlú bá dà mí lóhùn ìfọ̀lẹ́yìn kódà ìtún ní fọlẹ́yìn nìkan ìpàdìyẹ náà ah. wọ́n bí bàbá rẹ ló ṣẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní máa jẹ ìyá náà. ọmọ méjì jèbùrẹ́ ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀. nígbà tí mo mọ̀ wípé ìwà burúkú ni bàbá mi wù lèmi náà ti dẹ́kun ìwà bàjẹ́ ẹ jọ wọ́n ṣe orí ọkùn ọrùn torí ẹ̀ kó yẹ díẹ̀ ó tún wá yẹ díẹ̀ ẹni tó fi sí lọ́rùn tó ń fà ni ò yẹ ibi tí ìwà àti kejì ẹ ń gbé yìí kò yẹyìn inú ìlú wa ẹ pàápàá lágbàlá mi láàfin mi ló yẹyìn pàápàá ìwọ kémi àti ẹ ká máa ṣe lọ́kọ láya kó o ṣe olórí mi fó olórí mi àṣẹ tó o bá pa báyìí ni màá tẹ̀lé yóò sì sí bá bálá ẹni tó lè yí padà ṣàánú mi. Adékànbí. Hmm? lọ́kọ láya. lọ́kọ láya àbí àbí kò wọ́ kó o ṣe àyà mi. ìwọ adékànbí sípò lé bẹ̀bẹ̀ ọ̀tún á bẹ̀bẹ̀ ọ̀hún. O tún wá ń kẹnu ọ̀fẹ́ sọ́mọ mi. mo kúkú jẹ̀rìí ọmọ tí mo ní. níbo sin tí ó fi ọ ṣe mo jẹ́rìí rẹ̀ àlọ́ ń tiẹ̀ àbọ̀ ń tèmi ẹdìyẹ ti bà lókun wo. ẹdìyẹ ẹdìyẹ. ara orokun ara oró ẹdìyẹ. ọ wá sì ṣe kíá náà ìyá wa mò ń bọ̀. káwọn ojú àsùn yìí lára ilé wa fẹ́ mú o. lábí oṣù yìí tú dáadáa o. màkàrẹ̀ èyí tú dáadáa kọ́ wá tú lẹ́nu náà ní bọ́ bá tú lójú kó tú lẹ́nu. Ah. Hmm. ọkọ iṣẹ́ kan náà lọ ọ̀tá rẹ̀ hmm. hmm. Ah. ó náà lọ. o sì kọ́ banú. Ah. ẹ̀rí pé ṣùgbọ́n ó tú dáadáa. ó yá eléyìí dáa ju tàtẹ̀yìnwá lọ ọkùnrin mo ti ń gbìyànjú. Mm. náà rí bẹ́ẹ̀. ọkùnrin lé. Táíwò mm. mm. ọmọ ń wò yín ràn mọ́ ni àti wá àtọmọ kẹrìndínlẹ́ ẹ̀sìn ń pa ẹ̀ ń kún ẹ̀ fẹ́ jẹ́ mọ́ àbí ẹ̀ ti á gbàgbé pé kò sí nǹkan tí ń bẹ nínú òrùmọdìyẹ Táíwò di òṣòlè mọ́. ìyá wa èmi àtọmọ kẹ́hìndé hmm. à ń pa à ń kú hmm. ẹ dákun ta ni bí wa ṣó bí wa dáa ṣá ká dúró ẹ̀wò ká má bùn yín gbó ká má sọ fún yín ìyàwó yẹn ìyẹn ò ṣeé ṣe o pin pin pin. Ah, ah. Ah, Táíwò ṣé n tàn lé ó yé mi ni pé ọmọ kẹ́hìndé ò wí fún ọ pé adé kan bí wàhálà yìí. kò wí fún ọ. adékànbí wá síbí ah, ah. adékànbí wá síbí. ọwà. ọmọ kẹ́hìndé ó sì dàbọ̀ bọ̀ kó ìrẹ́ túká kéjì ẹ̀ fọ́ gbòòrò owó hmm. wá síbi kò bù mí gbọ́. Hmm. èmi ò pé kò ah, wí fún ọ. mo pé kò wí fún ọ. ẹ wá àyìn. ẹ ọmọ wò ń jí ẹ ó wáá bá ọmọ kẹ́hìndé sọ̀rọ̀ ni gbogbo ohun tí wọ́n sì sọ pátá ló yé mi. ìyá wa ẹ ẹ dákun hmm. kí ni nǹkan tí adékànbí wá bá ọmọ kẹ́hìndé sọ tí ò sọ fún wa tá a mọ̀ nípa ẹ̀. àyè ò fara rẹ balẹ̀ nígbà ò bá yá gbogbo rẹ̀ ò hàn sí ọ. Hmm. Hmm. adékànbí adékànbí wá síbi kẹ́hìndé ó sì bọ̀ ah, ìyá wa kó má jẹ nǹkan tí mo rò. má rọrọ kúrò má rọrọ kúrò má kàn rẹ kúrò bẹ́ẹ̀. Ah. Adékọ̀mbí Adékọ̀mbí. ìyá wa hmm? ṣẹ́yìn ò rí wípé àwọn ará ìlú ayédọjà ó ti ń mọ́ lára hmm ọ̀gá èmi náà rí bẹ́ẹ̀ ẹ̀yin mo wó kóríkì ẹ̀yin náà kú iṣẹ́ takuntakun ṣe ṣe ìyàwó hmm. mọ́káyìndé ìyàwó mo ń retí ikọ́ fún un lábọ̀ òde tó jáde wọn ọ̀pọ̀ yìí lásà ní tiwa àtàdé kan ìjọsùn. Yeah. Hmm ìyá wa ibẹ̀yìn àgbà náà lẹ ní pé balẹ̀balẹ̀ àáfọ̀ máa yò fáyò ni. bẹ́ẹ̀ wọ́n rí èmi sì tún wò pé kí àgbòtẹ́ mu nírọ̀lẹ́ ọ̀hún kó lè ṣiṣẹ́ dáadáa èmi bá ní kẹ́ lọ sùn tó bá dọ̀là àmọ́ sọ̀ lóko. kí ló rè sùn. bẹ́ẹ̀ ni ìyá wa. mo kẹ́yìn dé mo fi mọ̀ bí mo máa jẹ́ ẹ̀ bíbélì tí mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ náà rè ó sì rí i pé lọ́ọ̀rì ṣùgbọ́n pé mo mà kú hm? tí ẹ̀ yan létí mi. ìyá wa ẹ lọ rèé sùn ó dàrọ. ọmọ èké ń ṣe ọ́. Hmm. àgbàlagbà kábíyèsí ìlú wa yìí ọba láyélúwà adékànbí ti ìlú ayédọjà ó ní kí n wí fún gbogbo aráàlú wípé bí òṣùpá yóò bá fi tẹnubẹ́po wípé kábíyèsí yóò gbé ìyàwó wa àfin ẹ má wàá ní wọn ò wí fún yín o wípé ẹ ò gbọ́ o kẹ má nígbà tẹ ẹ sọdún oko lẹwà eléyìí kárí ilé ó kárí oko mo wí ire àbí wọn ò wí ire o mo wíire kéèrè o. àsòótọ́ lòwe àwọn àgbà kó wọ orúkọ kú gbówíwọ̀ fàkónú hmm. <clears throat> bí kábíyèsí pàtìdìrì àbùsẹ̀bùsẹ̀. ṣebí wọn wá ni àwa tá a kọ̀ tá a kú olùkọ ṣé dandan ni ká kú sí ìlú ni. Ah, ah. ẹ̀yin ará mi bí wọ́n nílé bàbá ọmọ kì í bọmọ lẹ́rú bí n ti dàgbà tó yìí ìlú wa ní àyìn ni wọ́n forí mi sọlẹ̀ sí ẹnì kó máa dún mọ̀ọ́hún mọ̀ọ́hún mọ́ mi ẹ wò ń tèmi èmi ò níbì kankan rè o ìlú yìí wọ́n forí mi sọlẹ̀ sí kò sí síntẹ́nì kò sí ìlè lọ fẹ́nì kankan ṣọ́ọ̀tì yé yín ẹja máa bá ṣe wa lọ. ìyá èyí tó tiẹ̀ jọ mí lójú jù ṣé mo pé ìlú kò kàn mí ní kábíyèsí ń lù káàkiri ariwo kílẹ̀ nìkan ó ṣe ní í mú mẹ́nu kátikàti tí àsìkò tá a wà yìí ló yẹ kó lóun ó gbéyàwó wọlé ah, mo sáàmọ̀ pé lédùá ó fún wa sí ẹ dákun ẹ má jẹ àwọn àkókò wa ṣòfò ẹ jẹ́ àwọn ti sẹ́tà ń ṣe. kéèrè o lónílé lálejò lọ́kùnrin àti obìnrin kábíyèsí ìlú wa yìí ọba aláyélúwà ọba adékànbí tìlú ayédọjà wọ́n ní bí òṣùpá tá a wà yìí bí ó bá fi tẹnu bẹpo wípé kábíyèsí ò fẹ́ ìyàwó wa àfin. mo dára jẹ́ sáwọn péjì tó ń dà lóhùn ni èdè máma dì mí èdè máma dì mí jẹ́ sọ́dọ̀rí omi ò lápá omi gbé yìí. Bok dzieje. Ebi mo ti wí fún pé ká mú Kiri, kiri jà pé. do náà kú yẹ. Lórí burúkú. Àwọn ẹ̀yin aráàlú ayé dọjà a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dì rí kankan a pa dẹ́ndẹ́ àwọn ìkà tí ò dá. Rádìwù kábíyèsí arẹwà obìnrin <laughs> ah, èmi ò máa mọ̀ pé ìlú àké parí ẹ̀wà tó pọ̀ báyìí sọ lára o. Ah, ẹ̀sìn kábíyèsí. ó rẹwà ó pọ̀ jù. ẹ̀sìn kábíyèsí. <laughs> òòṣà òkè á fún wa lọ́kùnrin àbírú obìnrin àbíyè àwa bá wa fọ̀balẹ̀ ẹ̀ á bí bìtìbìtì ẹ̀. ẹ̀ka tó wá bẹ̀rẹ̀ eré adùnmáàdẹ́ ẹ̀kẹ́ yalúmọ́ yalúmọ́ ìyọba mo ríṣẹ́ ìyọba jẹ́ ìsáré yọjú sí wọn pa àmọ́ ṣáà kí n tó padà dé kó o ti àti dà ah kábíyèsí ó ti yé mi ó ti yé ọ. Táyélolú Táyélolú níjọ́kíjọ́ tó o bá tún jáwọ́ nù ààfin yín ni kò filẹ̀ sásọ bóra ni ọmọ kẹ́hìndé ọmọ kẹ́hìndé hmm. ẹyin ju Elédùmarè ọmọ kẹ́hìndé yóò máa yé mi mọ́ ọmọ kẹ́hìndé jọ báwo ni ó ṣe tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi débi ọmọ kẹ́hìndé àbò ti gbàgbé ọmọ kẹ́hìndé ṣó ti gbàgbé orísun ẹni bó rántí nǹkan tó ṣe fún wa mọ́ ni hmm. ó rántí oró tó dá wa ó rántí ìwà ìkà tó wù sí wa àwọn kẹ́yìn dé ó ti gbàgbé pa àwọn yóò àwọn òbí wa hmm. yóò tún pẹ̀gbọ́n wa. Hmm. nígbà náà wà á kọ́ dámi lóhùn nígbà náà wà á kọ́ níwọ̀n ìgbà tí wọ́n ti tú tí wọ́n sì ti bẹ̀ wá dákun kí lo tún fẹ́ ẹ wọ́n ní ìṣẹ̀mí kí n ṣe tèmi padà òun ni ò kì í jẹ́ kíjà tán. Ah. Hmm. ọmọ kẹ́hìndé ọmọ kẹ́hìndé ò sì bẹ̀rù ọjọ́ tó máa kó o nìkan tí ò ní séèyàn kankan ń bẹ̀ wọ́n ti túbà hmm. wọ́n ti túbà hmm. ká gbàgbé gbogbo nǹkan tó ṣe fún wa. Mm gbogbo ìwàkà tó wù tá a ká gbàgbé rẹ̀ ó ti yọ̀ǹda wọn. bẹ́ẹ̀ni. ó dà ọmọ kẹ́hìndé ó dà wo tí wo bá ṣetán àti gbàgbé èmi ò ṣetán o torí tó bá bí mi pé ta nìkan máa jẹ́ kó mọ̀ ẹ́ pé èmi gógó ni kà wọ́n bí mi sáàgó kà wọ́n fomi ìkàwé mi mo dàgbà sínú kà mo wá di ìkà fúnra mi gógó ọmọ kẹ́hìndé máa ṣe mẹ́wàá. Hmm. àkọ́rí kọ̀dà rẹ̀ ọ̀hún bá wù ọ́ ní kọ̀dà. wọ́n di mẹ́wàá. adéhùn olórí ọba adékànbí <laughs> ah, ọmọ ọlá ṣó o rí i pé ilé ọlá dáa ṣó o rí pé ilé ọlá dùn ẹ òwe tí mo máa ń pa lójoojúmọ́ fún ẹ ni màá tó pa fún ẹ wípé okùn ọrùn yẹdìẹ hmm. ó sì wá yẹdìẹ o hmm. àmọ́ ẹni tó mú dání ni ò yẹ tó dífá fún pé àgbàlá tó wà yìí tó ti ń ṣọlá tó ti ń gbáyùn ṣé kò dáa ju bí tẹ́ ẹ wà lọ. kábíyèsí ó dáa. ó dáa mm-hmm. ìdí wá rèé tó o fi gbọ́dọ̀ bá mi pákéjì ẹ sọ̀rọ̀ bá mi bẹ́ẹ̀ kó dáwọ́ ogun dúró ká dáwọ́ ọ̀tẹ̀ dúró àti gbà a ti mọ̀ báwa la ṣẹ̀yìn a sì gbọ́dọ̀ ṣàtúnṣe ah, tó bá sọ pé òun fẹ́ gbàlà tó jù báyìí lọ ó rí lọ́dọ̀ ká kọ́ fún un ah, kí gbogbo ẹ̀ máa dùn kó máa dùn yorùbá la fẹ́ ah. báàkejì ẹ sọ̀rọ̀ kí dùnú dé kí rẹ̀ pọ̀ wà láàrin àwa àti wọn bá mi bá sọ̀rọ̀ kí ló máa dùn yorùbá yorùbá yorùbá ká máa kọ́ ọmọ lùbọ̀ tó bá rọmọge lùlù yìí tó fẹ́ lọ́wọ́ sí tó fẹ́ fẹ́ máa fẹ́ fún ó di dandan. Ah. kábíyèsí ẹ dákun ìfún mi ní ìṣẹ́jú méjì. ó ti dìwọ̀ pé. ẹ ra dihun àyà mi. kábíyèsí. Inanjo, Inanjo, in. n bá sọ fún yín wípé tíyàwó mi bá jí làárọ̀ kùtùkùtù Africa magic Yorùbá ló máa jókòó tí o. I cannot imagine ọkọ ẹ tó ń bẹ ẹjẹ tó ń bẹ ẹmu tó ń bẹ ẹsùn ní gbogbo ọba I can imagine what he's going through. Hello Aditi ta ló mess kitchen mi up. underwear tó ṣòfò láti ìjẹta ó ṣì wà bẹ́ẹ̀ o ti forty six. How many times mo ti wọ̀n náà yí pé mi ò gbọdọ̀ rẹ́sẹ̀ mi kitchen. tiwa tọpẹ ẹnìkan ò kí ń yí ẹlẹ́nu nínú ní ti àmùdá ẹ̀. o ò mọ̀ pé ẹnu ẹ ń gbà. nínú ikọ́ èyí ò gbọ́dọ̀ súnmọ́ ọmọ máa ràn ni ọlọ́run mọjọ́ tó máa ti fọ́ láti. báwo la tó sọ̀rọ̀ ìjìyà sẹ́fúntì àbí ti kalẹ̀. mo ti máa rí ṣé ṣé gbogbo àwọn aṣẹ́wó bàjẹ́ tí wọ́n kàn fẹ́ kí máa fóun yẹn mi ò ní káàdì gbogbo ìwọ́n ti sá mi kò lè ní àǹfààní láti gbé obìnrin wá ká mi mọ́lẹ̀. as far as i'm concerned ẹni tá a kọ ní kàtúnṣe ìka gbénú òun gbọ̀ngàn. gbogbo bẹ́ẹ̀ni ẹ̀ sáwọn jọ. wọ́n gbogbo nǹkan kí nǹkan tó wù kó jẹ́ máa rí nínú ilé ẹ̀ ó máa padà lọ síbẹ̀ ni. o bọ́ síta nínú ilé o jáde nínú ilé láti jẹta irú wà pàlàpàlà wò. ilé ọkọ mi lélẹ̀ and kíṣì tá à ń sọ̀rọ̀ nípa ìkíṣì mi. o lè sọ pé kí n má wọ bẹ̀ fún mi. ó ṣe aṣẹ́wó ló ń fìkì ìkọ́nà kò ń ṣe aṣẹ́wó ló ń ṣe make up sójú o ṣo fẹ́ gbọ́ ìyàwó lébàjì. lára rẹ lórí oláṣìírí kan bì kan nígbà tẹ́mi bá bọ́ lọ́rùn rẹ ah, àti wọ́n àti àṣírí tó lọ́ọ́ nílọ́wọ́ ó di ọ̀run alákejì. tí wọ́n dàbí ìdí tí ń dojú yìí àwọn ọmọdé òjò welewele mọ́ àwọn àgbàgbà òfò rere balẹ̀ bẹ́ẹ̀ àṣírí bídẹ̀kùn ó ṣe bá lù ń bẹ lọ́wọ́ kábíyèsí ọba. ilé ọ̀ dàṣẹ́dẹ̀pẹ̀lú tí ń gbé ní mì fi kàlòkàlò ọlọ́gbọ́n mi nìyẹn. ìlú ìwàsẹ̀ ìlọ́ba mọ́ kò ní dá fún òfin ìtòsí. ọgbà àjàkátì ìlú ìwàsẹ̀ ni mí ó ní èsè ọmọ ẹrú ni ẹ. òròpóbìnrin lásán tó kàn lè mú kúrò ló pè mí ni. èmi ọ̀gájọ́ fúnra mi. ọ̀wà àríyé ní ẹgbẹ́ rẹ mọ́ ọwọ́ àlọ́ gbé ya àyà rẹ̀ sọ́wọ́ máa gorí ya àyà rẹ̀ fóònù ṣe fẹ́ẹ́ ní ṣe wà sẹ́nu kí ni n ò ti fún tó lè yọ̀ wọlé tí wọ́n bá yàgò. ló bá fẹ́ gba ènìyàn ló pa láti dúró sórí àtẹ̀wé bàbá rẹ̀ pa ibi tá a wà nù rẹ̀ yìí lónìí gangangangangan nílé òmùkọ́ ní èmi rẹ̀. ajá kí ni dórí kókó. ẹdìyẹ ti bà lókun o. ẹdìyẹ ẹdìyẹ. ara orokun ara oró ẹdìyẹ. ẹdìyẹ ẹdìyẹ. ó dógun o ó dìjà ó dógun o.